nabi wa muhammad sallallahu alaihi wasallam ìfìdọ́lọ́n kó bá nabi náà tàwọn ará rẹ̀ tàwọn sọ̀hábà rẹ̀ àmìdọ́lọ́wọ́ bá kó sánú àwọn náà pẹ̀lọ́wọ́ bí wa àtàwọn alfáwa àtàwọn ọ̀gá wa gbogbo àwa jẹ́mọ́ lọ́kùnrin wa lóbìnrin ọmọdé àti nígbà olùmọ́ta sànú wa láyẹ̀tọ́ kìyàmọ̀ nígbà tá a fi ń fi ìdánilẹ́kọ̀ọ́ ní òwúrọ̀ yìí dánilẹ́ṣẹ́rù masáyìlì jahiliya bàbá muhammadu bin abdul wahabi قصي مسائل الجاهلية فيها فوى دكتور صالح ابن فوزان ابن عبد الله الفوزان قصي شرعوا لي يقول لما 91 مسألة عادي وتسعون يقول لما 91 لابرني أوروي الإسلام والجاهلية سيكون قلقوا ذلك يا مسلمين في سيوان بسيائره abu a agbóyẹ̀gbó àti jìnà sí láfíǹkà kìyàmù mọ̀kílẹ̀ ohun alalbẹ̀rẹ̀ àwùjọ wọn ọ̀tẹ̀ ọ̀tẹ̀ ẹ̀mbẹ̀lẹ̀kún ní gbogbo ayé wọn ọ̀tẹ̀ tí dígbà láti láàárọ̀ ìnáà ọ̀tẹ̀ tí ẹ̀mbẹ̀lẹ̀kún ní gbogbo ayé wọn ọmọra wọn méjì méjì mẹ́ta mẹ́ta mẹ́ta fún bọ́ọ̀lù ó di gbogbo ẹ̀nà tí ń dé àrùn máa lọ́wọ́ àmọ́ onífura ọlọ́run bọ́ oni almasalatul aadiya wa tiskun mas'ala 91 anna ajalla qalailahum albaghi ọ̀pọ̀lọpọ̀ nínú tó mi sọ lára wọn náà lọ́tẹ̀ zikarọ̀ lọ́wọ́ fi a máa zikara lọ́wọ́ sọ́lá yìí fún wa nípa rẹ̀ ṣẹ́rù albaghi ń tán kí ni ọ̀tẹ̀ wọ́n ta adda lannas fi dima'ihim òun náà ni kọlu àwọn èèyàn nípa ẹ̀jẹ̀ wọn wọn ọ̀kọ́ láti pààyà wọ amúwáàlì nípa dúkìá wọn wọ aráàbìnrin àti ọmọlúàbí wọn wọn ọ̀kọ́ láti kọlu ọmọ ènìyàn nípa gan wọn yìí báàlù jàìlíyà àwọn ará jàìlíyà àwọn tó ń gbógun jàìlíyà ìyájú èsì ti mẹ́ẹ̀ عليه

فجاء الإسلام لتحريمه إسلام وعدواني حرام لكما تبنيان سليم مناها أنه ولا كفوة أمر بالعدل بين الناس شريعة عدل أفبايك لما سليم لا لهويني جوستيس كما سليم وشرع لمن بغي عليه أن يقتص لنفسه هو شريعة بكالي فجبس يتفون أبسا شو عليه kẹsì tí lọ́jọ́ ìdìbò ṣe sọ́rọ̀ wá o gbígbá ìtàkì yàrá jọba ọ̀pọ̀ àmì sọ fún wa ìṣẹ́ra alẹ́ mẹ́sì tó kọ́ bá sí ẹ̀wọ́n tó ṣe jẹ́ bẹ́ẹ̀ lọ ó di eyín bẹ́ẹ̀ tán gbogbo àwọn ẹgbẹ́ ìjọba pẹ̀lú wa ọ̀pọ̀ jẹ́ àti fún wa kọ́bí lókè dáná rọ ó di eyín ọ̀dá ìlú kùfàr almunafikin ẹgbógun táwọn kìfèrè àtàwọn munafikin wọ́n ní alukufar kí mẹ́nu jahili wọ́n bí saif olúdà ìpàdé ní bọ́ àwọn mọ̀nàbí bá wọ́n bí kẹrẹ́ẹ̀rì lọ́rọ̀ wọ́n mọ̀ tí wọ́n láàní èdè wọ́n báwí wọ́n báwí wọ́n bẹ́ wí ń tọ́yọ́ ní kò tún bẹ̀ sí àwọn ọba ń gbọ́ ní ìkẹ́tù ìdílé wà yàbí wọ́n lọ́dún wọ́n tún bọ̀ sí ṣé àlọ́gbẹ̀ta nígbà ń tẹ́jẹ́ ayé umar bin khattab radiyallahu anhu bá dáwọn dọ́rọ̀ jẹ́ gẹ́gẹ́ kan dí pẹ̀lú wọn ni ayé sinna osman ẹgbẹ́ sí sílẹ̀ wọ́n dí pẹ̀lú sinna osman ẹgbẹ́ wà lálẹ́ wà láyé nìkan lẹ́gbẹ́ sí ó di ẹyin sílẹ̀ lè sùúrù ah sinna osman báńkọ́ báńkọ́ wo tásíwájú rẹ̀ sí umar bin khattab wọ́n fura lọ́sán fún ọ̀dánà àti ìgbà tó bí nǹkan tí ó wúlò ó di náà ẹ̀kọ́ ńlá ní àwọn ẹ̀kọ́ yẹn gbígbé ayé wọn yẹn ọdún ní lórí wọ̀ṣẹ́ra alimẹ́nu búgíyà alẹ́ yìí wọ́n gbèsèrè àgbékalẹ̀ fún túnmọ́ sí kí ni tí wọ́n hù ọ̀tẹ̀lé lórí àyẹ̀kọ́tàlẹ̀ fún ìkọ́gbèsè fúnra rẹ̀ àtàyẹ̀rẹ̀tàlá ọgbàdù tí وينتصر المظلوم لأنه يكتفون عاتوا عانا لو لازم يزي عانا لو قطو هاي باين عاتوا وما قطوا انتوا انتبوا تكفون او ديوا عادي لحقلوا دي هاد نوع قوة سلالة سلالة او دي إنك قال سهولة كيف يتسهول اي سهول هذا اي سهول هذا او يا افا عبد الرافع اي سهولة سيد عراو اي سهول هذا نريد ان نعرف اي سهول هذا àwọn tí yíwa yóò lè kúrò lọ́nà báyìí sílẹ̀ ọ̀sẹ̀ máa lọ ni wọ́n náà bá ní ìjọba tó máa fi ẹ̀fẹ́ ẹ̀sùn wọ́n gbé wọn pọ̀ tẹ̀lọ́ níyó wọ́n sì gbọ́ọ̀rọ̀ yọ rẹ̀ wọ́n sì ọjọ́ tó bá mi ní ẹ̀mẹ́jà dìtẹ̀ ọ̀ ẹ̀mẹ́jà sí káàkiri wọ́n ti gbọ́ ní ìsàtúgbọ́rọ̀ ọ̀ ó ní ẹwà àmàrà jẹ́ tí ó jẹ́ tíra wọ́n kí okùnbọ̀nù tíráì tíráì wọ́n kìbọ̀nù mú yí fún wọn àfà wọ́n lè kí tíráì bọ̀nù mú yàn wọ́n lè pàá sílẹ̀ yọ́mọ̀ sí wọ́n bá sẹ́rí tẹ̀lé wọn wọ́n bá sẹ́rí tẹ̀lé wọn kí ni ilé ìṣẹ̀lẹ̀ ti mú yẹn yóò jà á ó di yé wa ń bẹ̀ yìí tuntun náà bá ẹni wẹ̀rẹ̀ bá para yẹn náà tó sọ fún ìròyìn bàbá yìí ti dáàbì ó lọ gbomi ó gbomi tútù dání ni yẹn bá tútù gbè fún ó dẹ̀ gbomi ti ń tẹ̀ kàtà lọ́wọ́ tí wo tí wo ọmọ fẹ́ gbóná wò wọn bò ó gbó yóò padà ó di dáa fọlọ́ قال الله تعالى ويقول إن كل إنما حرم ربي فوائش ọba mi ṣe ní ìwọ̀ ọ̀run tó ní ọba mi ṣe ní ìwọ̀ àwọn ìwà àbújẹ́ ma bẹ́hà mìíràn ọmọ àbúkù ìkọ́hàn nínú àti ìtàkùnmá wọ̀rẹ̀ ismu àti ẹ̀ṣẹ̀ wọ̀lbáàbù àtiṣẹ́ ìgbẹ̀lẹ̀kún ìgbẹ̀rẹ̀ àti tí ọ̀tọ̀ sí tí ọ̀tọ̀ rárá wọ́n dọ́lọ́ ọ̀fọ̀ wọn ni kí tó máa ti pẹ̀lú ọlọ́wọ́ bá máa lábí lọ́sọ̀rọ̀ bí èso tọ́ọ̀dà bí kò sí ẹ̀rí lórí ẹ̀kọ́ ẹ̀ nígbà ká tó bára kan rẹ̀ máa ń tẹ̀kú lọ́lọ́lá ìmáàlá ta àlàmù kẹ́lẹ̀ máa sọ pa lọ́ọ̀bà kẹ́ máa sì pàtàkì wá tẹ́ ẹ̀ máa ń pa rẹ̀ kẹ́ máa sì pàtàkì kan wọ́n yà sá náà bá gbé yóò máa fọwọ́ ìṣù ọlọ́wọ́ bá sọ́pọ̀ mẹ́rin ìpẹ̀ mẹ́wàá pẹ̀lú àwọn bàjẹ́ mọ̀ṣírk àti kíni àti ṣíṣe wọ̀kọ́wọ́lọ́ alálàárígbé ilmin àti máa ṣe fàtàwà láì mọ̀ nkàrí zọmọ pé fàtàwà tà bá ń ṣe káríkáríkà kí káríkáríkà àwọn afáàyè káríkà àwọn afáà tà kọ́ọ̀tù lẹ́yìn náà àwọn afáàyè káríkà àwọn náfúrí ara sì ní kò sí máa fún lẹ́yìn àníbi ìsọ́lẹ̀m ó di yé كل مضاف إليه وقال تعالى إن الله يأمر بالعدل والنساء آية إيه بيتاو تلانا ويري أما فرس بي بالسنة وارغ الله وقرن وقرن وما قدما ها الباب يؤتي ọlọ́wọ́ bá mọ́ máa sọ́pọ̀ máa sọ̀wá ìpínlẹ̀ wọn abdullahi bin abbas radiyallahu anhu wọ́n wá gbogbo fàwáìsì ní kùnrán àwọn ọba gbogbo wà jẹ́ àwọn ní fàáìsà zina àti lewat gbogbo ọ̀bẹ̀ ó díye wa ó kọ́ ìlànà pé wọ́n ti burú ọlọ́wọ́ sọ ọmọ bíi zina àti lewat ìwọ shirk àti ẹbọ ẹni kára náà yàrá ọlọ́wọ́ sọ ń bá gbé ó sọ wọ́n ní sí ìṣẹ̀lẹ̀ gbogbo wọn ó di eyín nígbà ń ṣe ọ̀tẹ̀ ẹ̀rọ ti ṣe zina lọ́dún bọ́ gbogbo ẹ̀yà kan náà ni wọn ó di eyín والله تعالى اعلم والقول على الله بغير علم ابيك كما القول عليه كما سلام قالوا بغير علم لا من قاري odi gbogbo kan ko ba bida ni haramu ni wajibi ni oh no kí bi a clearly ni ke kare kare no ah mo ko tira báyìí afa báyìí lọ so eri afa báyìí de ni finish then o ti ni o ni ya ble bibi ó ti máa lọ ní wọ́n sọ pé ọmọ ìmáàmù ní mí rí mọ̀ báwo ni màmá sọ ní ara ọ̀ ọ́ di yéyí ó ti lọ ní ọlọ́mọdé àfọ́rọ̀ ìwà náà ọ̀ká àti àwọn ọmọdé wáyà yìí àwọn afẹ́fẹ́ mú lọ́gbà pẹ́ àwọn lágbúmà pé wọ́n ti kí ọmọ wáyà yìí wọ́n ti kó gbà kan rí سيدنا عبد الله بن مسعود ó ní ááyà jọ́sì ti kú nínú kùránì ọlọ́run kọ́lá ti lè máa fi dédé ìsìláàmù kẹsì máa fi dáadáa wà é ta ilẹ̀ lùkúrùbà ká máa sọ̀kọ́ ẹbí wà yẹn náà ánìlù fàṣà àwa ìṣẹ̀lẹ̀ jẹ́mu fàṣà fàṣà ẹ̀ lórí wọ́n lè kọ́ wọ́n ti wá àbẹ̀ fún yìí ní alákùn tó dọ́kítà orúkọ lẹ́mọ́ sẹ́bí òun rẹ̀ tí àwọn àbámọ̀ pé àìsí wá sí fún mùsùlùmí ìtọ́jú wọn máa kàkiri àwọn tẹ́lọ́ bá sọ̀rọ̀ àwọn mùsùlùmí ya ìzùkùm ya ìzùkùm wọ́n àti gẹ̀ẹ́ di lárúbáwá ni wọ́n bọ́ ìlà ó di ya ìzùkùm sí wá sí fún yìí ó di alákùn tó dọ́kítà orúkọ lẹ́mọ́ sẹ́bí ọgbà ńgbàmí dágbére hajj ṣe bí ìṣáájú náà àwọn afáàmà mú àwọn ọ̀rọ̀ yìí wá alìbà mọ̀ pé àwọn ọ̀rọ̀ yẹn kò sí mọ̀nsókò nú ẹ̀ ó di àwọn ọ̀rọ̀ tó sọ̀rọ̀ yìí ni àwọn òfin kò sí àwọn òfin méjì wá tó wá ha kúrò ó di wa kó tó báyìí àlùbí ṣe kó tó báyìí seventy one days ẹ̀ ló kúrò seventy one days ó kọjú kó tó kò ní láyé kò sófin míì tó wá bí àwọn ọ̀rọ̀ tó bá kàrà sọ́tò máìdà ní sọ́tò máìdà àwọn àyà tó wà ní sọ́tò máìdà àwọn òfin wọn mẹ́rin àwọn òfin wọn mẹ́rin Qur'an ni kò sí náà mọ̀nsọ́ kò mẹ́fì náà fẹ́ mo lọ ha ọ̀rọ̀ kó wọn abúkẹ́ tọ̀rọ̀ kò sí ìyàtọ̀ wọn abúkẹ́ tì nílẹ̀ ó di wa bó ti lọ nìyẹn ọlọ́mọta fọ̀rọ̀ yìí wa. inna dima'akum dájúdájú ẹ̀jẹ̀ yín máa rádùkùn ẹ̀kùnmọ́lúwàbí yín wa amuwalakum àti dúkìá yín alaykum haramun ni haramun ni ahurmati yomikum hara bí ọjọ́ òní ti jọjọ́ ọwọ̀ yìí ọwọ̀ ní àwọn nǹkan yìí ọjọ́ òní yẹ ọjọ́ kẹsàn zulhijja ó di ọjọ́ àràfá mi ti hùtà ìdá ó di yomikum hara bí ọjọ́ òní ti jọjọ́ wọ̀ fi bẹ́ẹ̀kùn hara nílùú yìí nílùú ọwọ̀ yìí ó di nílùú ọwọ̀ yìí nílùú bọ́kà fi ṣáàrùkú mahaza ilé wọn ni ọkọ̀pàá fi tẹ̀lé mìíràn ni ṣígbà pé namura ló ṣe namura ṣe haram ó di namura ṣe namura ló ṣe tó jù ẹ̀ wá ló ṣe nìyẹn lọ́wọ́ bí wọ́n wà ní mìíràn ó ti fi tẹ̀lé matric into constitution ẹwọ̀rọ̀ fi tẹ̀lé mahaza namura inú afọ namura wà haram kan ara fọlọ́ sínú haram ó di wa namura náà namura nana fi kí zura ta sì ní namura kò tó kínú bangbara fa ó di dáàbára kọlọ náà ìtàlá bí kuma haza nílùú yìí ha fi ṣáàrí kuma haza nínú oṣù yìí yóò sọ ní ẹ lóòzùn hijja ala ẹgbọ́ attention please albalagtu tí mo jọjọ mo jíjọ lọ́wọ́ tó kùkù attention please ó kùkù àti sọ̀rọ̀ ni هل بلغت اسم الجلال مدوكي من البال بلغت يا رسول الله اللهم في السعد اللهم جلسي سبيل بي عن بلغته اسم الجلال مدوكي من بلغت يا رسول الله اللهم في السعد لكن هل بلغته من البال اللهم في السعد أودي يوا بوزيلون كمزال هرأي يوا لوبا أبقى أخذ نبي لسنا لوبا قال تعالى من يكتب مؤمنا متعمدا إذا ما من قام مؤمنين جزاؤه جهنم استدعت فورا بين لنا جهنم خالدا فيها ثم وعمل الجري وغضب الله عليه ولا بنسلوان به ولا عنه ولا تبجل سعنوري ولا لا عناري وأعد له عذابا عظيما هنا تتكلف إيالة ألير وإنها تكفي بكما هذه الأحكام الربانية قالوا إما بيعه في تتربع المعمزة ìtàgbà aláàmù láti aláìjókò ọlọ́sọ́lá ń ṣe sùúrù ń ṣe sùúrù aláìjò nílá ìjókò aláìjò máa wọ̀n fi gbẹ̀ǹkan àtàwọn jẹ́ múṣẹ́ ìtàgbà kí ni aláàmù lọ́wọ́ lọ́wọ́ kúlù wọ̀sára ti muhabba dónà musulmi nífẹ̀ẹ́ ara wọn wọ́n nífẹ̀ẹ́ ara wọn wọ́n ti gbọ́rọ̀ pé abúlá nàìjíríà ní ìjọba bàbá aláàjì ìdíbọ̀rọ̀ nàìjíríà sọ́ni ọ̀pẹ́ rẹ̀ ọ̀nà ìdágbàsọ́ni àtúnṣe sáwẹ́ ẹgbẹ̀sọ̀ fún tó ń sọ kò rí bẹ́ẹ̀ dọ́là wà ọgbẹ́ àtúgbàtọ́ ò ìgbàlẹ̀sà ó bí ẹwà ọdún bí i máa mú ní a máa tìrí wọn láti ọmọ lọ́nà ìṣẹ́rí ààfẹ́ ẹ̀sọ̀fún ẹ̀sọ̀fún ọdún ẹ̀sọ̀fún olóòfin ọlọ́ọ̀bá dọ́ ọkọ̀ mọ̀ ìyẹn ọdún ọ̀nìkan ló kéré lọ́wọ́ a arákùnrin ọwábìnrin pàǹtí dáàrí ọwábìnrin pàǹtí dáàrí albirru albiru náà ni gbogbo tó máa ń ṣe kíkàn rábàlẹ̀ sí náà ti ṣe nínú bí kàlù wọ́n mú ma ti tara tara dàrí ma ha ká fi nẹ́fì wọ́n fẹ́ ismu ló ń ṣe wọ́n láàyè kò ní kò ìṣe yóò mọ̀ tí ma mọ̀ tí ma àwọn akẹ́kọ̀ọ́ ló ṣe ọkọ̀ kan rábàlẹ̀ ọba máa sọ̀rọ̀ ọba máa sọ̀rọ̀ ọmọ ẹ̀ wọ́n ọkàn rẹ̀ bẹ̀rẹ̀ bá ti pẹ̀lú ilé báyìí tí ó fún yín ó bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ yóò kàn sọ lọ ní àmọ́ alágbé ìsìmù ní kí máa gbẹ kò ní mọ̀ fún gbẹ ó di yé ẹjẹ́ wù ẹ̀yẹ fún àìmọ́ sọ fún gan-an gàgà kò ní gbà ọ̀sẹ̀ fún ọ̀gbẹ́nà ó gbọ́nà sórí ọ̀sẹ̀ fún bóyá ó di yéyí amẹ́ríkà kẹlu bọ̀lọ̀ káàkiri ẹgbẹ̀ kéyì ó di yéyí ṣéwù ilá ṣéwù ẹgbẹ́ náà ọ̀dẹ̀nu tí ó ẹ̀sọ́ fún dàrẹ́tì mi fún dàrẹ́tì mi ọ̀rọ̀ ọ̀dẹ̀nu kọ́ lé ọwọ́ mi nìyẹn sọ́mọ ènìyàn mi albinu fi wádìn wọn náà nu fi wádìn áàfọ́ ó di yéyí àwọn ọ̀dẹ̀nu wà nù inú gbẹ́ngbẹ́ inú kòtò inú gbó inú gbọ́dọ̀ àwọn gbé wájú wa lórí ilẹ̀ láwà àwọn ògbẹ́ni kòtò ju wa ìjọba òkúta ọdún yẹn hàn ọlọ́mọdé àfúnra yìí wa náà ẹgbẹ́ tá a ti rí wọn ẹja pa wọn ti kọlu sí wọn ẹgbẹ́ tá a ti rí wọn ẹja pa wọn ti kọlu sí wọn ìyàrá tó ń sàn wọn lè fi kiri agbára àdúgbò bẹ́ẹ̀ lájẹ̀ ní ìdílé kọlu yẹn ìdílé lẹ́mọ́ ló kọ́ ni wọ́n yẹn làwọn náà gbọ́n pa rẹ̀ náà ọba kí á jẹ ní wáyọ sí ọ dáná fún ara ẹnu kí là ń wí lọ jàre bọ̀dọ́lá ti lọ́n ọmọ ọdún jahiliya wà á ajẹ́tù ha alhamdulillah kí wọ́n ti bẹ́ẹ̀ bọ́dọ́lá ti lọ́n ọmọ ọdún jahiliya kí wọ́n àti ó di wa sí ẹgbẹ́ nígbà wọ́n gbẹ́gbẹ́ pẹ̀lú ọ̀rọ̀ púpọ̀ yìí ọlù ìṣọ́lójú ẹ̀ ẹgbẹ̀ ẹ̀ ọ̀ọ̀ wọ́n láàrín ó lè fi gan islamu ni ìdá fi wọ́n lẹ̀ fàálà fi ìdá lọ́wọ́ dálẹ̀ pé láti jẹ́ lẹ́ka mọ́ káàkó lẹ̀ ìgbẹ́gbẹ́ wa gbé ẹmẹ́jì awọ́sì dẹ́fíkìtì wa ní ìjàmúdá ẹjẹ́ awọ́sì àwọn tí wọ́n wọ́n àwọn bíbù yóò wọ́n ti wọ́ọ̀ṣì bísínẹ́sì wọn ní kò sẹ́jọ́ ìgbẹ́ bísínẹ́sì ní màmá mi kanu wọ́n ní kí a mi mọ́ bí àmọ́ ààrẹ kò sí bí kọ́ sí bí alẹ́ wọ́n dà ariwo ní ma ń kọ́ jùlọ àwọn lọ ìgbà náà ti kọ́dà ilé kò sí ó ní ẹ̀mú sábà ti wọ́ọ̀ṣẹ̀ wọ́ọ̀ṣì ìgbàmí ìgbà ń kọ́ jẹ́ bísínẹ́sì kí wọ́n á kọ́ jẹ́ bísínẹ́sì ó bí yé wa kó ṣe lọ nìyẹn àbá àrùn jùlọ sílì ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wa ìparí ìdáàbò ní ma ṣe 91 nìyẹn أبوث نجدتم إن شاء الله الصهر بغير حق والعوض بحق المسي والمصار للغة والسلام عليكم ورحمة الله وبركاته وذي أرونا بسيدي كن إسروقها العق ينتقها إيه هذا مالها كن إسروقها الحق ينتقها ونضموا بنضمي والنوافي كنين صرفلوا إذا بقى إسروقها أسيني الحق ينتقب بلوه mímú láti jẹ sọ̀rọ̀ yẹn kí tó mú ohun ẹ̀dá kò sílé tó mú kàrẹ̀ bọ̀ ó ní wọ́n gbò tọ́lọ́ ni alájá ti sún ẹ̀mẹ́jà ẹ̀ẹ́ ẹ̀mẹ́jà wọ́n ti dẹ́kítẹ́sì wájú ẹ̀ẹ́ ọ̀nà olóòtọ́ ni wọ́n bá sọ̀rọ̀ wọ́n tún láti rí tiẹ̀ náà ó ní bẹ́lẹ́ wọn bá aláwọ̀mà ìṣòro àwòrántìnà wà ámìnira wọn àtìnà ó máa gáìdì rẹ̀ oríṣiríṣi plan ó ti máa plan fún oríṣiríṣi plan plan oríṣiríṣi wọ́n pẹ̀lú ògùn ọlọ́pọ̀lọ́ màmí ọ̀lẹ́kí ó ní yẹ́ ṣé wù ú àmọ́kọ́ àwọn àjọ ọjọ́ ìfẹ́ bá débi pé yọ̀ sínú àwọn òṣìṣẹ́ wọn náà yọ̀ sí ní o àwọn gbọ́ lẹ́sẹ̀ bá ó di eyín gbọ́ bá ó di eyín mo sọ fún ọ̀kan ọ̀rẹ́ alájùlọ kan ó sọ mi ọ̀sán sọ̀rọ̀ ọba mú sí àbúkà kúmi wọn mú ní àwọn ọ̀lẹ́kọ̀ọ́ wọ òun pè gúmi gúmi èmi ń pè sí òsì ní ṣe ìṣẹ́lẹ̀ bọ̀ sí wọ́n á wá sí báyìí mọ̀ ní mẹ́rànmínú mẹ́sàn-án ní ìṣẹ́lẹ̀ fọ́ọ̀kan mi ò wallahi in ka kusa ka mari na zan mari ka abin sun lọ agumẹ́ fi lọ́rọ̀ yìí tí bí aago kan orúmọ kan nítorí ẹ̀rẹ́ láti ojú oòrùn jáde wáyé fi àwọn ní pẹ̀lú ìmẹ́mù tólì tó wà lórí alákẹ̀rẹ́ ni wọ́n láti ojú oòrùn wa yá wọ́n náà káàkiri ní kúbí ni wọ́n fi tó gan rẹ̀ lórí wa lọ́rọ̀ mi ọ̀rọ̀ mi ẹ̀kẹ́ lọ́kùnrin ní ẹ̀rẹ́ olóorin mò ń sùn wọ́n mi ò ní rọrùn sùn the best kí n gbọ́ ní etí padà rọrùn tí mo rọrùn sùn ọmọ fọ ní. Ah! ní wọ́n láàyè òun láàyè àti fọ́mi léjì nìyẹn ah ọlọ́run yóò ayọ̀ ẹ̀ nítorí naam naam bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ó ní àwọn ìpínlẹ̀ ọgbà islam ẹ̀mí kọ́ ọgbà islam ọwá ní àgbà islam ìzáwọn ọgbà wọ́n ni mọ̀ pé yẹ kó gbogbo ẹlábá kò ní kí ní fàgbà tàtàkàdì ìfọ́ wọn bá dúró lórí àwọn ọ̀ràn kúmí dúró lórí ara wọn kó bẹ̀rẹ̀ sí báyìí bẹ́ẹ̀ nìkan mú tó lórí ara wọn báyìí táwọn yìí ń fa awọ yẹn awọ yẹn yóò yà fàyà ni mo ní ibi ìfàkó ní ẹsẹ̀ rẹ̀ láàrin àti lọ́gbà tó mo náà àti akọba rẹ́rìn ọba rẹ́rìn ọjọ́ya ẹbí lálẹ́ ní ẹbí jùlọ ó lè gba ìsìlámù ó ní ẹjọ́ gbára mú mi ní kọ̀wé mi ní lágbára àbí kára ara ìsọ mọ́ra bọ́kà gómi rahimahullah ó ní billahi allazi olówó wíbẹ̀ àbíkọ́ bó wíbẹ̀ o ó ní billahi allazi òkèlè lẹ́sìn kàbára ó ju ẹ̀fẹ́ àwọn olórí àwọn malẹ́malẹ́ lọ sí kí gbẹ́ta jìnà ìjọba máa sọ sí ọmọ fi kọ́lé o ó ní òkèlè lẹ́sìn kàbára ó ju ẹ̀fẹ́ lọ dákùn tó wà ó bọ́ lórí òkèlè lẹ́gbà wọ́n ṣẹlẹ̀ ó tún wá ní billahi allazi ó náà mọ́ mọ́ra bọ́kà gómi ọ̀nà ní èjì ọ̀bí bí àdébì ìjá ẹgbẹ́gùn gbéèrè ẹgbẹ́gùn tí gbéèrè ìbá orí afẹ́ àfẹ́ wa wé lọ́rùn sọ fún mọ́tì wa wé bàbá yìí ó tí ọmọ lẹ̀ ọ̀daràn ó yí máa rọ ìrọ́tọ̀ máa rìn lọ́tọ̀ máa rìn máa rìn lọ́tọ̀ lọ́tọ̀ níbi láìrẹ̀ bí òkèlè rẹ̀ ìwọ ibi jẹun bí àdébì ìjá ló máa lọ́mọ lóbù ó ní ibo lè lọ nìyẹn ọlọ́run kó sànù wa náà wàhálà Hmm. àbúkílọ́ ṣe abúlé àbí obìnú abúlé lọ bí iṣẹ́ sùúrù ẹni pé kàn fìyà jẹ́ nǹkan yẹn àmọ́ obìnú ni ìṣẹ́dédé tí àmẹ́bí àtọ́lọ́wọ́ bá ti tẹ́lẹ̀ ìṣẹ́dédé mọ́ abínú wọn ojú ẹ̀pán ó yẹ àfábìlẹ̀ tv àtọ́bínú yẹn nìyẹn ó yẹ ìgbà yẹn ìgbà yẹn àríbí sọ́rọ̀ lágbàá ti pa níbi alága kókó fi àjẹ́ àmọ́ àríbí sọ́rọ̀ sílẹ̀ ó yẹ ó sì lọ nìyẹn náà wàhálà wá jíjọ́ mi kì í fún mi. lọ́sì àwọn bọ́ọ̀lù àti àṣìlẹ̀ lásọ̀rọ̀ yìí láti fi wọn lò. ìdáka tó ń gbé ọmọ wọn tó kú wà ní oṣù wa níyàwó wọn tẹ̀lé ní obìnrin náà nípa tó kú ní ọmọ. ọbẹ̀ ìyàwó rẹ̀ wá sọ̀ kú ní ọmọ ọkọ rẹ̀ pé tọkọ ní ìlú tó ní lọ́ọ́ bí mi tí mo ní nípa ìjà tí ó ti wá gbèdè ọkọ̀ gbé máa yẹ èmi náà wá rí mọ orí ọkùnrin àti ìgbìyànjú ìjọ ìkọ̀ àbí wọn. Wọ́n á tó kí àkọ́ níjẹ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n á sàkó ìṣẹ̀lẹ̀ rẹ̀. Ṣé ọ̀rọ̀ tẹ́yìn bí sọ̀rọ̀ ní lórí káìbáìbá ló ń ta? Ìyáná ọ̀sà gbà àbàtì rẹ̀ nígbà tá kí ni ní ilé ìṣe ìdájọ́ ìpàdé. Ìpàdé ní ti mú ọgbọ́n yẹn àti obìnrin wọn á wà ní àwọn tó ìyàwó yóò hmm. ṣe wọlé yájú wá pé ìyàtọ̀ láti fi dé òfin wá jọ lọ́wọ́ láti ta òun lórí. láti fi fi ara wọn lẹ̀ bí a ṣe ń padà bọ̀ báyìí ní yájú wá dà rẹ̀ ìtọ́mọ ìjáde wá sọ́dọ̀ tó ń sọ fún àwọn tí ojú wọn ń gbà tàbí àdúgbò wa ló lọ́wọ́ wọ́n fẹ́ ìjà jíjẹ láwùjọ lórí ẹ̀kọ́ rẹ̀ ẹ wọ́n lọ ọ̀tọ̀ mistake ní akọ̀ ẹgbà pé akọ̀ ẹ̀kọ́ ní wà bàjẹ́ yìí àmúkà ń tọ́ sí ọmọ rẹ̀ ni ọkọ̀ ẹgbẹ́ lọ bá ti nà sí àfẹ́ ẹni tó kọ̀ọ̀kọ̀ ẹgbẹ́ lọ bá ti nà sí àfẹ́ ọjọ́ mọ̀mọ́ yín jẹ́rìí ní ọ̀rọ̀ báyìí ó di ọjọ́ mọ̀mọ́ yín jẹ́rìí ní ọ̀rọ̀ báyìí láti àkẹjọ akọ̀ bẹ̀ orí bú tuntun orí bú yẹ̀ ó di ìdẹ́nà ọba kọ́nà yọ kọ́ lọ́kàn yìí ẹ̀fún lè sílá dúró àgẹ́gẹ́ bí ìmáàmù ìgbẹ́ mọ́ sípa aláwọ̀ mẹ́ta hẹ̀rẹ̀ kọ́lù bí wàá tún fọ́rẹ̀ bí ọlọ́run bá fọkàn mi máa ìjọ sí ọkàn mi kúnlẹ̀ kẹ́ sí wàá rí ẹ̀ sí wàá gbọ́gbọ́gbọ́ sí wàá kan ìdí ààrẹ̀ ó di mí tí sẹ́yìn ṣe nù ó di ìyá kọjá àmọ́ máa fẹ́ máa gbújà ọmọ rẹ̀ ó di ìwà gbẹ́kẹ́ ìyẹn sọ báyìí ẹ̀yẹ́ máa máa aríkẹ́ náà gbọ́ ní àwòlè yáàtì أولويات أولويات أولويات من فيهما هو كيلوكا كيلوكا وما في ذلك الكسر من جتا جتا فرايدي أبيلو داريني مالك إسرائيل يوب يوب أكادي أنا فرا إن تقول جرس ميلوات سنعت لاري بجاي باها أوديوا من بيتي هني كان يتطلعوا بعض العجل بيكون أمود برياجي وناني ó dị lọ́n dìjà ndị ọlọ́run ní kọ́kọ́ ti ẹ́ bọ́ọ̀lì ẹ̀ ọmọ ìrìnàjò àlèkè àwọn kan gúrùpù kan wá ń bínú ẹ̀ ní láwọn jọ wà ní nígbà tó yẹ ọkọ rẹ̀ lówó lọ́hùn kó mọ fáwọn ẹgbẹ́ kankan ah, níbẹ̀ báwo ó di màmí tó bá ti sàárà ẹ̀ kó mọ ti sàárà fún ìrìnàjò àlèkè ọfẹ́ sọ fẹ́ kọ́ rẹ̀ pípa àkókò ládùúgbò yìí bí tí ìkẹ̀rẹ̀ kala rẹ̀ ọ̀nà tààlí bá ń gbọ́ yìí ní àkókò ládùúgbò ní àwọn pínpín ní ẹ̀là ní kí ẹ̀yọ̀ tàyẹ́dé ní ẹ̀bí àti sábẹ̀ kọ́lá kó ládùúgbò fún wọn lánàá ọlọ́wà ní kí ẹ̀ fọ́jú láàárín ojú àwọn náà tó náà sí ara wọn tó ní níyìn láyé sùúrù yọ̀dà ó di wallahu Mm nìkan ni ọ̀dà ìwà gúrù àtẹ̀mọ̀rú rẹ̀ ẹ̀mọ́ sí èèyàn ni ẹ̀tọ́ lè èèyàn ni àyà àrà tí ó bá ní abánigbé mọ́mọ̀ ẹni táwọn dípẹ̀ ọlọ́run fànà lẹ́yìn náà abdullahi mọ́mọ̀ lọ́gán ni ìtàrí ọmọ ìmáàmù yẹn kí lọ́mọ máa wọ́n gbogbo kankan tí wọ́n mú mọ́kàgùn kankan àwọn ẹ̀bá máa pariwo hee hee hee